الحمد لله أولا وآخرا والشكر له ظاهرا وباطنا والصلاة والسلام على من دخل مكة آمنا ومكث بها مدة ساكنا نبينا محمد رسولنا وآله وصحبه سلفنا اللهم إنا نسألك من رحمتك وفضلك فإنك رحيم ذو فضل على المؤمنين ونسألك الهدى والثبات لعبادك المؤمنين آمين. إنك الهادي إلى الصراط المستقيم آمين. اللهم انفع بهذا الكلام آمين. واهد به الضالين وبشر به العميان آمين. وافتح به عقولا مغلقة آمين. ونور به قلوب المستمعين والمستمعات آمين. يا ذا الجلال والإكرام آمين إلو أن يوم ọ̀rọ̀ wa ó dẹ̀ wà lórí pé à ń ṣàlàyé fún olùbọ̀ wa wípé kí ni sábàbí kí ni okùnfà àpọ́nlé ọmọ ènìyàn àdàlùjẹ̀nú kí ni okùnfà ìntọ́mọ ènìyàn fi di ẹni ọ̀wọ̀ tí àlùjẹ̀nú tí páàtì kan nínú àwọn náà fi ẹni ọ̀wọ̀ kí ló rẹ̀ òun náà tawhid torí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala dárúkọ àwa méjèèjì àwọn ènìyàn àtàwọn nítorí pé ká lè bá a sin òun ni. ọlọ́wọ́n bá sì dá nǹkan mìíràn àtọ̀ táwọn ẹ̀dá ẹ̀dẹ̀ nìyàn hmm. kó tó di kó dárúkọ àwọn ènìyàn àti àwọn àlìjànú wọn ni wọn máa kọ́lá kó tó di jìnnà wọn sá ilà àlìyà àkótó ni. I've not created mankind and jinn except that they should worship me. وما خلقت الجن والإنس وما خلقت الجن والإنس إلا ليعبدون I have not created the mankind and the jinn except that they should worship me alone. Bẹ́ẹ̀ni wọ́n ti fún wa tẹ́lẹ̀ ní ìwọ̀ pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọdá àwọn ẹ̀dẹ́ ènìyàn ó dẹ̀ sọ àtàwàdìyàn nù ó dẹ̀ sọ tí ọfà tó ń fi dá wa ó ní pípa lè fún nìkan ṣoṣo ìyẹn The purpose of creation is to worship Allah alone àti wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti wá ṣe home and objective tọ́lọ̀ nítorí ẹ̀dá ọ̀ ènìyàn àfojúsùn ọlọ́run ọba tó fi dá wa tó sì dá wa àlùjànnú tí ó bá ti lè ṣe irú ẹni bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tá a ti gbọ́ síwájú ni pé òun àtàwọn ẹranko gúrúùpù kan náà ni wọ́n jọ wà kódà àwọn àyà Al-Kùránì gbé wáyé pé ọ̀rọ̀ tí wọ́n tún wọ́ sí ju ti àwọn ẹranko lọ àti sọ fún wa náà ọ̀rọ̀ tó rí kọjá yìí pé ẹni tí ò ṣe tawhid òun àti màálù inú ìjọ kan náà wọ́n jọ wà ẹni tí ò ṣe tawhid òun àtàwọn ọ̀bọ lágídò kan náà àwọn àpẹẹrẹ díẹ̀díẹ̀ tí yóò fi yé àwọn ènìyàn yìí pé gbogbo ẹnikẹ́ni tí ọba bá ti ṣe tí ó ti jẹ́ ọmọ ènìyàn àpọ́nlé ẹnikẹ́ ọmọ ènìyàn tí ó bá jẹ́ ọmọ ènìyàn àpọ́nlé oní àlẹ́ tí ò sí tawhid irú ẹni bẹ́ẹ̀ atọ́fún wa pé nínú àwòrán ẹranko lọ́wà ọkàn wà nínú ìjọ ẹranko lọ́wà ọkàn wà nínú àwòrán ènìyàn ni hmm. eléyìí kò sí èméjì ń bẹ̀ torí pé nínú èdè Yorùbá nínú òwe Yorùbá gan táwọn èèyàn bá fẹ́ bú ẹni tí ò dáa tí kò tiẹ̀ ìjọmọ nìyàn wọn á ní ẹranko hmm, wọn gbà torí wọn rí pé ẹranko ni kò nílò ní ìwà ọmọlúwàbí òsì lára rẹ̀ hmm, ẹranko ni ojú tí òsì lára rẹ̀ ìgbà míì wọn a máa dárúkọ ẹranko mìíràn gbà mí pé ọ̀bọ lọ́wọ́ ọ̀bọ lájúbẹ ni wọn hmm, wọn a sì máa pẹ̀lú mí pé ajá ni o ajá ni o àti nítọjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin arákùnrin àti ẹ̀yin gbọ́ mi ẹ̀yin ọmọ ènìyàn àti ẹjọ mo nílà káyì ẹ kí n sọ fún wa yìí pé àwọn ènìyàn àwọn nǹkan tó lè sọ wá tó lè mú wa kúrò nínú ìjọ àpọ́nlé tẹ̀mọ̀ pé ọlọ́run ọba pọ́n wálé torí pé kálí bá jọ́sìn fún ẹni tó bá jọ́sìn fún ọlọ́run ọba lẹ́ni àpọ́nlé nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ẹnikẹ́ni tí ọba ti jọ́sìn fún ọlọ́run ọba kò sí nínú ẹni àpọ́nlé ẹni yẹpẹrẹ ni hmm. ó lè ràn kó níbẹ̀ níbẹ̀ mo tẹ̀lé wàá sọ fún wa pé níjòkó tèmi inú ọ̀rọ̀ torí kọjá pé a sọ díẹ̀ fún wa nínú àwọn example torí example àpèjúwe yóò jẹ́ kọ́mọ yí àwọn olùbọ̀ àwọn àpẹẹrẹ tí yóò jẹ́ ká máa mà tí wọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ ní àpọ́nlé tó òfin ní di ìjọ ẹranko àwọn àpẹẹrẹ tí ń bẹ láwùjọ yìí tó jẹ́ sí pé ọwọ́ current ó sì ń lọ ó sì ń lọ tí ń lọ láwùjọ yìí púpọ̀ òun náà ni àwọn àpẹẹrẹ tí mo fẹ́ fún wa máa fún wa náà àwọn àpẹẹrẹ méjì tó jẹ́ sí pé tí wọ́n mi ènìyàn bá ti lè já sínú àwọn àwọn àpèjúwe tí mo fẹ́ mú wáyé ìwọ àtàwọn ẹranko nǹkan kan náà jọ ní. ìwọ́n tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó lè kúrò nù ju ẹranko tó bá ti gbọ́ pé nǹkan yẹn ọ̀dà kó kúrò nbẹ kó dìjọ ọmọ ènìyàn ẹni àpọ́nlé. àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ òun náà ni tó jẹ́ sí pé ó sì wà láwùjọ ìlú náà ni kí àwọn èèyàn máa ka àwọn orúkọ kan tàbí àwọn hmm. gbólóhùn kan tó jẹ́ sí pé èdè tí a gbọ́ ni àmọ́ tí hmm. lárúbáwá hmm. kódà kìí ṣèdè yorùbá kìí ṣèdè haúsá tá a bá gbé gbogbo èdè ayé kò ni máa kà á kó sì máa fi ṣe àdúrà máa fi àwọn orúkọ tí ò tá rẹ̀ ká máa fi ṣe àdúrà àwọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ máa rí pé wọ́n ti gbé bọ́nú nǹkan kan táwọn èèyàn máa ń pè ní kótóbà ẹgẹ́ bí wọ́n ti máa sọ láwùjọ wa yìí wípé kótóbà hmm. torí pé àgbọ́yé àwọn ènìyàn torí pé àyìnbọn kan wà láwùjọ wa yìí àgbọ́yé àwọn èèyàn lórí kótóbà láwùjọ yìí kì í ṣàgbọ́yé ìṣẹ̀ríà o hmm, nàám kí ni àgbọ́yé ìṣẹ̀ríà lórí kótóbà òun náà ni speech ọ̀rọ̀ tá a ronú ká tó gbé kalẹ̀ àgbélẹ̀rọ tá a hmm. gbélẹ̀kọ tá kútùbà wọn láwùjọ àwọn ènìyàn bí àyèmọ̀kan ti gbalẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí láwùjọ tá a wà yìí hmm. ní a máa ní ọfẹ́ kan kútùbà ìtumọ̀ yìí wọ́n fẹ́ ṣe special prayer hmm. ní a máa ní yàn sáàdúrà lọ́wọ́ hmm. yóò tún wá ní kútùbà tí ó kè ní ẹ̀yìn ẹ̀rọ ọmọ ẹ̀yìn olùgbọ́ mi tẹ́ ń gbọ́ mi tẹ́lẹ̀ kan máa ní òun fẹ́ ṣe kútùbà ó ní a ah, ń bolo ti ṣe ṣe ọjà ló ti fẹ́ ṣe ní àbí ọ̀lú bolo ti fẹ́ ṣe kútùbà yẹn àwọn olùgbọ́ ah, ah, àwọn audience dà àwọn eh, listener dà so èyí tí ń pè ní kútùbà nínú àwùjọ nínú àgbọ̀yé sẹ̀ríà ìsìláàmù nìyẹn mm, gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí wọ́n máa fi tún yín jẹ́ wípé afẹ́ ka kútúbà fún ọ afẹ́ <laughs> ka kútúbà fún ọ sọfún ọgbẹ́ àti àwọn afẹ́ ṣe kútúbà ẹnìkan kí ẹ̀ máa ṣe kútúbà fún àwọn ọmọ yìí yẹn ni yóò ṣe kútúbà tí wọ́n máa sọ̀rọ̀ láwọn èèyàn pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí èyí láǹṣe láyé ní ìsìn kan ní àwọn kútúbà ni wípé àgbélẹ̀kọ náà ni ọ̀rọ̀ tí à ń sọ sí wa tó mm. nípa báyìí àgbóyé àwọn yàrá òjò ìṣe kútúbà náà ni special prayer àdúrà tó jẹ́ sí pé tọ́ba ti ṣe báyìí ọgbọ́dọ̀ ti kíni ọgbọ́dọ̀ gbà. débi pé láwùjọ tá a wà yìí àwọn èèyàn wọ́n ti wá ń lísìn sí kútúbà ju àlùkùránì ló jẹ́ sí pé ìmọ̀ gbọ́ láwọn àyè kọ̀ọ̀kan tí wọ́n bá ṣe àdúrà bóyá wọ́n ka sóra kan ẹ̀jẹ̀ bí wọ́n ti wọ́n ṣe àdúrà lábí dé àtàmánsì wọ́n gbé nígbà tí wọ́n ka kọ̀rán lọ́wọ́ ẹ̀ rí pé gbogbo ọmọ ọ̀rọ̀ wìrì wìrì tó bá di pé kútúbà ẹ̀lẹ̀ eléyìí ìwọ́n mẹ́rin ènìyàn tó bá ilé jìn sọ́fin eléyìí ó ti gbọ́lá fún tí èsì àlùkùránì lérí gínú lérí àlùkùránì Eh, torí pé ọ̀dákẹ́ tọ́lọ̀ ń pa wá láti pé ká dákẹ́ fún alukur'an ìwọ̀ wà dákẹ́ fún alukur'an ní máa bẹ́ẹ̀ ṣe fún túbà bàbá lọ́dà kó lè bá yí àwọn ìbọ̀ wà dáadáa ẹ jẹ́ kí n fún wa ní àpèjúwe díẹ̀ kó lè bá kílẹ̀ a sọ pé kútùbà kútùbà ẹlòmíì lè máa wọ pé òun ni kútùbà yìí tó bá ka àwọn kútùbà kan wà tó sí pé yọ yóò kó ní yóò mú ọkọ ní ìjọ alágbọ̀nlé yóò sọ dìjọ ẹni yẹpẹrẹ hmm. àwọn akútùbà kan bẹ̀bẹ̀ àwọn akútùbà kan bẹ̀bẹ̀ tó yẹ pé ọkàn jàrá ń kiri àtàn olùwà náà ju èèyàn náà o ṣùgbọ́n kútùbà yẹn kọ̀ọ̀sẹ̀ bọ́ ń bẹ̀ nìyẹn kútùbà tí ẹbọ bá ti wà ń bẹ̀ lọ́mọ pé ó ti já okó níjọ ọmọ ènìyàn ó ti wà nínú ìjọ yẹn ìyẹn fún alápèjúwe àwọn kútùbà kan tó jẹ́ pé wọ́n hàn mọ́ àwọn ayà àwọn sóra Al-Qur'an lára bóyá sóra tó yà àti àbí sóra tó lò wá pé kankan yẹn ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ máa ń kà á ẹ̀rí kútùbà lẹ́yìn yẹn àwọn àmàbí méjì kìíní kótóbà yìí ṣé Senegal ni ti ṣe ní nigeria Nàìjíríà China ni àbí Morocco ni màá kọ́ńtì yẹn ti ṣe kótóbà yẹn hmm. ẹ sọ wá wádìí wádìí pé ah ó yẹ kí from kìíní ó yẹ kó wà ń kò ní kò ní nǹkan ẹ fẹ́ sábà pé kótóbà àdánwò tó wà níbi kútúbà yìí gan ni mo fẹ́ júwèé fún ẹ ní pé ẹbọ hán ọ wà níbẹ̀ kí ni mo pè ẹbọ hán ojúlówó ẹbọ lọ́wọ́ mi ẹ wọn náà máa gbọ́ mi o torí pé bá a ti ń sọ yìí àwọn bàbá bàbá mi tí wọ́n ti kà tẹ́lẹ̀ pé tíra àwọn gan ti gbó mọ́ wọn lọ́wọ́ nù lé mm. àtàwọn ọ̀dọ́ mi náà tẹ́lẹ̀ ti fi lé wọn lọ́wọ́ mm. ẹlòmíì ti há kútúbà yà sí sórí débi pé ó ti kà lójúmọ́ ní máa ka méje méje mẹ́ta mm. mẹ́ta ní máa ka yà sí lọ́mọ bí àwọn kútúbà yìí àwọn àwọn ntí máa ń múyàn kú ní ìsìlámù pòkì tí ó jáde sínú ẹbọ lẹ́ẹ̀kan náà ọwà nù ẹ̀ o jẹun hmm. wí fún wa ìkan náà ni àwọn gbólóhùn tí wọ́n máa ń wí arúwà bíìlà báwọn wí. arúwà bíìlà. arúwà bá bíìlà. arúwà bá bíìlà. sàdádà bíìlà. sàdádà bíìlà. sàdádà bá bíìlà. sàdádà bá bíìlà. ẹ̀rọ kùn kí gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi ẹ̀rí pé eléyìí edé kí leléyìí ìdí ẹranko èdè tí ò tiẹ̀ jọ ìdí ọjọ́ ìdí lárúbáwá hmm. ọjọ́ òyìnbó Hmm. kọjá haúsá kọjá gàtú kọjá yíbo kọjá yíbo gan hmm. ó yà kọjá àwọn èdè míì tí kì í ṣe èdè lẹ́ta wà yìí hmm. ṣùgbọ́n bí agbẹ́ arúwà bíílà arúwà bá bíílà tàdádà bíílà tàdádà bá bíílà bí mo ṣe ń wí gbogbo àwọn tó máa wí gbogbo náà ti mọ̀ pé àárútọ́ ní báwọn ti máa wí nìyẹn tó nípa báyìí ẹ̀yin àfáwò ní arúwà bíílà tẹ́ ẹ̀ bá jù lẹ́ nínú ìjọ ẹranko lẹ́wà torí pé wíwú tẹ̀ ń rí arúwà bíílà nǹkan mẹ́rin pẹ̀lẹ́ yẹn ọlọ́wọ́n bá ẹ bá lè ti pin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ó ti wó tàwáhídù ẹ̀ lulẹ̀ nìyẹn kì í tó ń tàwáhídù mọ́ tọ́ ọba kú sórí ẹ̀ nínú ìjọ ẹran kò lọ́wọ́ ẹ̀yin àfa òní arúgbó àbílà ẹ̀yin àfa òní sàdádà àbílà hmm. ẹ̀yin àfa òní sàdádà àbílà ẹnìkan wíwí wọn lọ kọ́mọ̀ lẹ́nu ẹ̀dí pé wọ́n fi sọ́ọ́ lóko pé àfa arúgbó àbílà ìkan <laughs> láwọn àfa àkànní ọmọ mi akérò ah, sí ní jẹ́ arúgbó àbílà wọ́n torí pé gbogbo àtìgbà tó bá ti fẹ́ ṣe kótó àbáyé arúgbó àbílà arúgbó àbábílà sàdádà àbílà sàdádà àbábílà ni máa wí tò nípa báyìí ẹ̀yin àfáwọn ọmọ yìí àtẹ̀yìn ọmọ kéékèèké náà tẹ́yìn náà tó ti gbàgbà fúgbà yìí hmm. tẹ́ẹ̀mọ̀ pé tí mo ń kùnú kàtígórì ọmọ ènìyàn lọ síbi ẹranko náà ní nǹkan ọmọ yìí hmm. torí pé ń bá wí eré ìjọba kú sórí ẹbọ ni ó nàá hmm. mo sì wá ń fi ń da yín lójú gbogbo ẹ̀yin olùgbọ́ mi àtẹ̀yìn tẹ́ẹ̀mọ̀ ká gan ẹ ń bá mọ̀túnmọ̀ arúwà bíílà kó pe nọ́mbà mi jẹun bá pè kó sọ̀túnmọ̀ ẹ̀ fún mi hmm. ẹ bá mọ̀túnmọ̀ arúwà bá bíílà kó túmọ̀ ẹ̀ fún mi o torí gbogbo ti tán náà wá ààrí o sàdádà hmm. bá bíílà kó túmọ̀ ẹ̀ fún wa sàdádà hmm. bíílà kó túmọ̀ rẹ̀ fún wa tẹ́ ẹ̀ bá ti lè rí túmọ̀ lọ́mọ pé ẹ bọ̀ hán nílẹ̀ wọn nígbà tí yàn pé ìwọ àwọn àdẹ̀ ń sọ fẹ́yìn olùgbọ́ wa pé àwọn orúkọ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala orúkọ tó mọ̀ ni orúkọ tó ní ìtumọ̀ ni ẹjẹ́ fún yàtọ̀ jù kan Rahman tani ọmọ tó máa rahman aláàánú ah, jùlọ ah, ṣé arúwà bíílà kí ni tó máa rẹ̀ ìwọ́ bàbá ní arúwà bíílà ah. wọ́n yìí sí ìfọ orúkọ ọlọ́run ọba mọ́ ìfọkúwà tó mọ̀ fani so àlẹ́yìnmù ọba onímọ̀ ni eh, ọba onímọ̀ ni gbogbo orúkọ ọlọ́run ọba ló ní ìtumọ̀ àwọn orúkọ wọn wọ̀nyí tẹ̀ ń kó kiri orúkọ ọlọ́run ẹbọ ni naam ẹ sì lọ́mọ̀ pé ẹbọ tẹ́ ń wò ní tó bá ti wọnú àdúrà hmm. òun náà ni ẹbọ téèyàn ti ṣe nínú ìjọsìn sí àtọ̀ ń bẹ gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣẹbọ nínú àdúrà ṣíṣe hmm. ẹ lọ sọ fún mi pé ẹlẹ́bọ ní ọ látòkè délẹ̀ ètò zẹ̀ ìtìrẹ hmm. ẹlẹ́bọ ló kọ rẹ ẹnikẹ́ni tó bá ti pe nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọba olúwa rẹ̀ o ti ṣe ẹbọ ẹ lọ wo inú suratu Yunus alukur'an suratu Yunus aya one oh six ọlọ́run ọba sọ yìí pé qala Allahu ta'ala. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين And evoke not beside Allah any thought that will not benefit, will not profit you nor harm you, but in in case you did so, you shall certainly be one of the polytheists or wrongdoer. فلا تدع من دون الله ولا tẹ́lẹ̀ ọ̀hún ìlú nílá ìmọ̀lá yẹn fa òun wàlá yẹn lóró wọ́n máa dé ènìyàn ọlọ́run bá pàṣẹ ẹ ò gbọ́dọ̀ pé nǹkan kan lẹ́yìn ọlọ́run ọba ayé pé gbogbo nǹkan tẹ́ ẹ bá pè lẹ́yìn ọlọ́run ọba yìí láyà ń fa òun kẹwàá láyà lóró ilé tí ó ní sùtà nígbà tí nǹkan máa mẹ tí ò lè ti láǹfààní tí ò lè ti ní sùtà kí ni ìtumọ̀ rẹ̀ nàám hmm. ẹnìkan nínú àwọn tí a jọ ń sọ̀rọ̀ ní àná àfáwọn sunna ní alhamdulillah ọlọ́run náà ti jẹ porí ọlọ́run náà ti jẹ korí dáadáa rẹ̀ táwọn ìjọba lè yàn jẹ porí ó ti jẹ bídíà rẹ̀ ó ní wọ́n wá pé káwọn ọ̀rọ̀ hmm, orí ọká orí ìṣèlè àwọn wà mú lọ́wọ́ báyìí wọ́n wà pé káwọn òògùn hmm. ó wá fún ọká ẹni àmọ̀ fúri ọká wà nǹkan kan pé òní ó sì nǹkan báyìí fún wa nígbà tí ọká yìí ò lè dìfẹ́ǹdì ara rẹ̀ tí wọ́n fi gé orí rẹ̀ tí wọ́n tún sun níná hmm. táwa tún fi ń gun ní odó tí ò sọ pé yé báwo ni ó sì wá gbà wá lẹ̀ ọlọ́run wa sọ pé wala tabi'u min dunillahi ma la yanfa'uka wala yadurruka and invoke not beside Allah any source that will neither profit you. tí wọ́n bá wá yẹ ẹranko ń tiẹ̀ ọlọ́run wá sọ̀rọ̀ tán fa ń fa alta hmm. tí wọ́n bá ní ẹranko ni wọ́n fẹ́ yà ń tẹ̀ tó ní ní tí ò lè tàǹfà ní ẹ lọ́mọ pé àríwá bílà lọ́mọ pé hmm. sọ̀tọ́dà bílà lọ́mọ pé sọ̀tọ́dà bá bílà lọ́mọ pé hmm. fa ìnàkà ìdá mi náà kọ̀ lẹ́nu. and if you did so you shall certainly be one of the wrong. ọlọ́run bá tún sọ ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون And whoever invoke beside Allah any other god of whom he has no proof, then his reckoning is only with his Lord. Surely the the believers in Allah will not be successful. èyí mi fẹ́ ló ń bẹ́ náà ní innahu la yuflihul kafirun ọlọ́nlẹ̀ lè jèrè. he will never be successful. lè jèrè bẹ́ẹ̀ bá sòwò láàárọ̀ ẹ̀ lè jèrè lọ́sàn-án bẹ́ẹ̀ bá sòwò lọ́sàn-án ẹ̀ lè jèrè lálẹ́. he will not succeed. àwọn ọ̀la ni wọ́n máa jèrè náà làwọn tó bá ti tẹ̀wé ìlú ọlọ́run tí wọ́n mú nǹkan mi mọ̀ lọ́wọ́ bá gbogbo àwọn orúkọ kókó fẹ́ẹ́ ń gbé káàkiri ẹ̀ lọ́ọ́ jù sílẹ̀ ẹni pé àpẹẹrẹ àkọ́kọ́ tí wọ́n fẹ́ mú wá fún wa ni pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń pe àwọn gbólóhùn hmm. tí kò nítumọ̀ tí kò ní tìmọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ ó ti di inú ó ti wà nínú ibi wo kan tó wà láàrin ni pé torí pé alẹ́ lẹ́sìn sọ pé o ti wá yẹ̀yẹ́ wa tó bá èmi kí mo yẹ̀yẹ́ yín ọlọ́run ọba ló yín ìyàwó náà ló ti wá ẹranko báwọn ìwọ náà fi nǹkan dáná kó ń ṣe sílẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ka arúwà bí ra nínú àwọn ìjọ ẹranko lọ́wà hmm. toríjọ ẹlẹ́bọ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ka bá bí ra nínú ìjọ àwọn àgùntàn lọ́wà lórúkọ rẹ̀ ń jẹ́ ọkàn kàníkà kéwú ni ẹbọ lọ́n pé wà táwọn ọlọ́fọ̀ kò sí àtọ̀ láàrin ọlọ́mọba tó sọ sọ pé وأن المساجد لله so invoke not any along with Allah. àdéhùn kan tó wá tẹ̀lé ń bí àyà yìí ni pé fáwọn ènìyàn wa láwùjọ wa ni pé ọlọ́run bá sọ pé dájú sáká gbogbo tí wọ́n bá ń pè ní mọ́sálásí lílà hmm. ọlọ́run ọba nìkan là máa ń sin lẹ́. Hmm. àfọ aláìlú. gbogbo nǹkan tá a fi máa jọ́sìn ìfọlọ́run ọba àìfi nǹkan mi lílà ọlọ́run bá nìkan la máa jọ́sìn fún ọlọ́run tó wá sapá máa pé fàlá tẹ́bí àwọn máa lọ àhàdà. invoke not along with Allah. ọ̀gbọ́dọ̀ pé nǹkan kan mọ́ lọ́wọ́ ọba nínú hmm. mọ́sálásí nìyẹn o bẹ́ẹ̀ náà tó bá sì wà nílé rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kọ́ mọ́sálásí àyà yìí wọ́n wà kọ́ síwájú àbáwọ̀ mọ́sálásí wọn a hmm. tún kọ́ sínú mọ́sálásí gbà mí ẹ lótú máa yà yìí wa anna al-masajida masalasi lè láì náà lẹ́jìn kárí wà bílá gbogbo kútùbà tàwí náà wọ́n kà ní masalasi ẹ ti ká wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ẹka fala tad'u ma'a Allahi ahad mm. ẹka mm. ń wá ní fala tad'u ma'a Allahi ahad ń bọ̀lẹ̀ wá gbé tí mo sẹ́ gbọ́dọ̀ pé nǹkan ní ìmọ̀ ọlọ́run nǹkan kan mọ́lọ́run ọba ẹ̀yà kùn sí àrùwà bí ìlà sórúkọ ọlọ́run ọba ni àbádà bí ìlà sórúkọ ọlọ́run ọba ni ẹjẹ́ abilé tó ń bẹ̀rẹ̀ àpẹẹrẹ àkọ́kọ́ ní àpẹẹrẹ alẹ́ẹ̀kejì tí mo fẹ́ kẹ́ fi mọ̀ ẹ̀yin ènìyàn tẹ́ẹ̀tì jìn sínú ọ̀fin ìjẹranko tẹ́ẹ̀kan jẹ́ mùsùlùmí nígbà ẹ̀kan jẹ́ ọmọ ènìyàn ní gbangba ni ṣùgbọ́n inú ọ̀fin ìjẹranko lẹ́wà láyò tẹ́ẹ̀bà tó bá mẹ́ kí làpẹ́rẹ́ lẹ́ẹ̀kejì òun náà ni nínú àwọn nǹkan tó lè sọ yẹn di ẹranko tí ó sọ ọ́ dàgùntà hmm. tàbí tí ó sọ ọ́ dọ̀bọ tàbí tí ó sọ ọ́ hmm. dẹlẹ́dẹ̀ tàbí tí ó sọ ọ́ di wúrẹ́ hmm. ẹni bí nínú àwọn ẹranko lọ́wọ́ tọ́ba sọ́fin kíní kan tó gbajúmọ̀ láwùjọ wa àwọn gbólóhùn tó jẹ́ sí pé ẹ̀bọ lórúkọ rẹ̀ hmm, ǹjẹ́ ìyàgbẹ́tẹ̀ lẹ́ẹ̀kan yẹn tẹ̀kan tí mo wí ní àwọn orúkọ kan tó jẹ́ sí pé wọ́n kì wọnú kútùbà ni tẹ́lẹ̀ pé ẹni tí ọ̀bà ní ìfura yóò fi ẹbí lẹ́ kútùbà kùrán náà ni hmm. kéwú ni wọ́n fi kọ́ ẹjẹ́ àmà hmm, ké àní arábíkì ni ẹjẹ́ àkà àdúrà náà ni nàám eléyìí tí mo fẹ́ mú wá fún àyè òun ò wá nù kútùbà kankan o òun dá wà gédégbé gàdàbáyà bí haúsá ti máa wí ni ọ́ dá wà fúnra ẹ̀ ni nàám kí ni àwọn nǹkan ọ̀pọ̀ dáadáa láwùjọ sí pé ìtọ́pajúmọ̀ jù tí ó ti fẹ́ di tọrọ kan fọ́n kálé hmm. láwùjọ yìí òun náà ní gbólóhùn ahamusa kọ́kù kàlàwòyà wíbẹ̀ ẹ̀yin ò tẹ́ ma wí sí abẹ́ẹ̀ ni aburú ti ń bẹ láwùjọ nìyẹn o bí mo ṣe wí gbogbo àwọn tí ń gbọ́ wa lórí station hmm. wọ́n ti mọ̀ pé ah, hmm. agbára wa ni bàbá yẹn ń sọ̀rọ̀ pa agbára òfò lágbára tẹ́ ń pè yẹn ahamusa kọ́kù kàlàwòyà ahamsa ọkù aláàríyá eh, ah, gbólóhùn yìí ọpọpọpọlá láwùjọ ìfúpọ̀ àwọn èèyàn sì mọ̀ wọ́n wọ́n a máa wọ̀n fún wọn pé kò wítìrì ọ̀rọ̀ àtàtìn one thousand one hundred eleven ẹlòmíì one million ní ṣẹlẹ̀ lójúmọ́ ahamsa kakọ̀ kàláwẹ̀ kò sí kákíw kakọ̀ kakọ̀ àyìn kakọ̀ náà ẹ̀jẹ̀ àbúrò wa léèrè kí ni ìtumọ̀ ahamsa kakọ̀ kàláwẹ̀ yà sùn ahamsa kakọ̀ kàláwìyá tọ́wà náà lè kọ́ra tọ́wà náà lè kọ́ra sùúrù àwọn lọ́wà kò sí ń bẹ́ o torí ga lẹ́yìn tí èsì mùsùlùmí ń gbọ́ wa kò sí ní yàrá lè kọ́ra ni o nàám tọ́wà náà hadith anabi sallallahu alaihi wasallam tíra àwọn lọ́wà ń bẹ́ o ò lè rí láíláí mo fi láíláí o lè bá hamu sakaku kàláwìyá lẹ́yìn ìgbà náà àrínú kọ́ra àrínú hadith àrínú tíra àwọn onímọ̀ gidi kankan àwa wádìí ẹ̀ ẹja lọ wọnú dictionary náà bóyá òwe kan lọ́jẹ́ ní proverb lọ́jẹ́ ní èdè lárúbáwá hmm. àwọn olè jẹ́ òwe hmm. bóyá àkẹ́tẹ́ gbogbo òwe lọ́wọ́ àwọn Al-Qur'an ẹja lọ wọ àwòrán àwa gbogbo àwọn ìwé adab literature àwa àmàríyà hamza kakú kàláhù hmm. tọ́bọ̀ wá rí báwọn ti ká béèrè pé ń bolo ti wá ń gbà náà ọ̀bẹ̀ yára pé gbólóhùn yọ wá látọwọ́ kírun ṣèyítọ àwòrán èèyàn lẹni tó mú wá gbà wá tó fi mú wá ṣùgbọ́n èso ló dictate gbólóhùn yẹn lẹ́yìn ìgbà náà wá wá tùmọ̀ nígbà tá a wá tá a rí gbólóhùn yìí hmm. ọ̀rọ̀ yìí sẹ́yìn pé ó dàbí sẹ́ńtẹ́ǹsì ni hmm. ó ní ìdí gámọ̀ rẹ̀ hmm. ká wá fọ ní ẹyọ kọ̀ọ̀kan pé word word ní gbólóhùn kọ̀ọ̀kan ọ̀rọ̀ sàkọ́kù hmm. kàláàrù ìyá gbogbo àwọn tí ó jẹ́ sí pé oúnjẹ tẹ́ ń jẹ láàárọ̀ àti lọ́sàn lálẹ́ nì tí wọ́n ń gbọ́ mi hmm. wọ́n mọ̀ wò a ẹ̀ṣẹ́ ẹ̀ńtọ́lọ́mbá nílò nínú ìyọ̀mọ̀ yìí pé ìlànà ìṣù pátápátá rẹ̀ tó bá gbọ́ tuma àwọn gbólóhùn márùn-ún tó wà ní ọ̀rọ̀ yìí hmm. mẹ́ta la rí tuma rẹ̀ tùmọ̀ tuma rẹ̀ tuma jẹ̀rán bí ìpìlẹ̀ èèyàn tẹ́ fún rẹ̀ méjì níbẹ̀ kò sí túmọ̀ ẹ̀ kò sí inú ìdílé arúgbó rárá tọ̀ sẹ́wọ̀n mm, mm. tí yẹn bá sọ ọ̀rọ̀ kalẹ̀ sẹ́ńtẹ́ǹsì kalẹ̀ tá a bá rí túmọ̀ sẹ́ńtẹ́ǹsì yẹn a máa wá túmọ̀ wọ́ọ̀dù wọ́ọ̀dù kò lẹ́yìn kan náà bí wèrè bá sọ̀rọ̀ kalẹ̀ nítorí ajá orí ìdí ẹsẹ̀ eh, ìforígbá eh, ẹni pé sẹ́ńtẹ́ǹsì náà ní ìsìnmọ́ tó nítumọ̀ nítumọ̀ àwa fẹ́ túmọ̀ ajá orí ìdí forígbá afẹ́ túmọ̀ ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan àmọ́ rí túmọ̀ kọ̀ọ̀kan hmm. ṣùgbọ́n ilé ìtún tí bá tún ṣe dàálẹ̀ kan náà mẹ́ta pé la rí túmọ̀ mbẹ́ méjì òkú àti ẹ̀ mọ́ kò tí ẹ̀ sì túmọ̀ ẹni ìdílárúbáwá lárúbáwá ìgbìn ìtì ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ hmm, hmm. a alákọ̀ọ́kọ́ ni a ìsìfàmíyà ni pé question a ìgbé ǹjẹ́ wà fà tó ń fa hamsa kakú ǹjẹ́ lọ ń fa o ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ ham ham tó tẹ̀lé òun náà ni ìbànújẹ́ mm-hmm. ẹ dákun sọ pé ọ̀n fa ìbànújẹ́ nìyẹn mm-hmm. ham ìbànújẹ́ níjẹ́ báyìí sàkọ́kù àrítùmẹ̀ kálà àrítùmẹ̀ rẹ̀ kí n tún máa kálà ọbọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà pòkì ọbọ̀ nǹkan nígbà tí yẹn bọ́ bàtà kálà ẹni pé ẹni tí bá ń wí náà bí àtọ́ pé ah, ọbọ̀ ọbọ nǹkan ọbọ dáadáa alẹ fúnra ẹni hmm. kò sí túmọ̀ gidi kankan nínú àwọn yasu àlùkòsí nínú lárúbáwá tó hmm. àárí túmọ̀ àwọn ahamsaka kan ala ọlọ́wọ́n bá ìsọ́nà alukoran torí fún àwọn tí wọ́n gbólóhùn yẹn ọlọ́wọ́n bá sọ́nà alukoran sùràtù jínì ọlọ́wọ́n bá sọ pé. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. And the mosque are for Allah alone so invoke not any along with Allah. gbogbo ẹnikẹ́ni tó bá ti wá pe ọlọ́run ọba pẹ̀lú ahamsaka kọkànlá rẹ̀ ẹ sọ fún pé kì í sọlọ́run ọba ní pé o hmm. gbogbo ẹnikẹ́ni tí bá ń ka ahamsaka kọkànlá rẹ̀ ẹ sọ fún pé òun àtàgùntà àtọ̀bọ̀ àtajà hmm. àti ewúrẹ́ kankan àti torí pé o ti lost id card tọ́lọ́run ọba torí ẹ̀dọ̀ wa sọ yìí wà máa hmm. khalaqtu al-jinna wal-insa illa liya'budun. wà máa khalaqtu al-jinna wal-insa illa Hmm. I have not created the jinn and mankind except that they should worship me alone. bẹ́ẹ̀ni Ọlọ́run bá sọ pé wàá máa khalaqtu al jinn. id card wa nìyẹn hmm. ẹ pé id card tààmú wa tọ́lọ́run fún wa wọ́n tó bá sọ sí ẹnu òní wọlé o wàá máa khalaqtu al-jinna wal-insa illa li'abudun ẹnikẹ́ni tí ó bá ti jọ́sìn fọ́lọ́run ọba id card fi ń jẹ́ ènìyàn ó ti sọnù nìyẹn o àlìjànú tí ó bá ti sin lọ́wọ́n ọba id card fi ń jẹ́ àlìjànú ó ti sọnù nìyẹn ọlọ́run ọba sì dá nǹkan tọ́pọ̀ sórí ilẹ̀ ṣùgbọ́n kò fún wọn ní àwọn id card yẹn ló jẹ́ kí wọ́n wà lẹ́ni tí ò ní ìtumọ̀ tí ò ní láàyè ewúrẹ́ àpàbòsè wà àgbò àpàbòsè wà torí pé wọn ò fún wọn ní id card tí wọ́n fi máa mm. jẹun ènìyàn ọlọ́run ní mi ọ̀dọ́ àwọn ènìyàn àtàlìjànú àlìjànú àtọ́mọ ènìyàn ìdáyín bí kò sí pẹ̀lú id card kí ni id card náà ilà lè àbòdó kẹ́lẹ́ bá sinmi nìkan tòun ilé ìsiyá yìí pé àṣírí àpọ́nlé rẹ ọmọ àṣírí jẹ́ máa ní àṣírí ìyẹn ni pé tó bá ti máa àṣírí nìyí ọ̀gbọ́dọ̀ sọnù tó bá ti sọnù òjijì àpọ́nlé rẹ̀ nìyẹn kí ni àṣírí náà náà ní kó o ti tawhid kó o jìnà sẹ́bọ̀ kó o má ka hamsa ká kó o má sì ní àwọn tí ń kà kó o má sì ní àwọn tí wọ́n ń kà á fún kó o má ka aró àbílà kó o má sì ní àwọn tí wọ́n ń kà á fún àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kan wá ti gbé nǹkan kan wá fún Hmm. àti pé kí ló ń gbà lọ́wọ́ èèyàn sí ànábì ò níwì àṣírí sallallahu alaihi wasallam àbò níwì àṣírí ẹ máa ní ah, ọ̀fẹ́ rí ìwé àṣírí ànábì ó dè mọ́kà ó tó rí kò sí o hmm. ọ̀fẹ́ rí ìwé àṣírí ànábì ó dè mọ́dúnà ó tó rí kò sí hmm. gbogbo orí gbálọ́wà gbogbo hadith ànábì gbogbo ohun tánàbì máa ń kà tí máa fi pé tí máa fi sàdúrà gbogbo ẹ̀ lọ́wọ́ àníjá ti kọ àwọn náà nígbà tí wọ́n tí kò lo tó ju id card tó tọ́lọ̀ ń fún wa tó fi wájú tó fi jẹ́ ní àpọ́nlé tó jù nù wọ́n jẹ́ ní àbùkù láàrí bá a ti rí tàwọn míì ní tó jẹ́ sí pé ọlọ́run sọ pé wọ́n dàbí gẹ́gẹ́ bí ẹranko kódà ẹranko tó dáa jù wọn lọ ọlọ́run bá sọ pé wa ma khalaqtul jinna wal insa. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. I have not created the jinn and mankind except that they should worship me alone. tó bá dojú mẹ́jọ insha Allah abẹ́lẹ́wọ̀n ọba kọjá ká jùgbà náà lọ àti máa tẹ̀síwájú wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.